عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتاكم الله Kita harus diantara itu Kita harus diantara itu kọ́lẹ̀ sí èsì mùsùlùmí ló mọ̀ pẹ̀lú ẹ̀ àwọn ọmọ yìí wọn kà sí ní ọ̀rọ̀ rẹ̀ fún wa pé àṣọba yìí àṣọba yìí àṣọba yìí àṣọba yìí. àwọn ọ̀nà láti fún àwọn báyìí nílẹ̀ a máa rí irọ́ báyìí sí àṣọba yìí àṣọba yìí àṣọba yìí. èyí ti ọ̀rọ̀ bẹ́ẹ̀ni kò fẹ́ gbogbo gbogbo lọ́gbọ́n tó lóye ó jẹ́ kò fẹ́ tọ̀ kò fẹ́ tọ̀ tí ò ní rẹ̀ ní ìgbà wà ní àná lọ́nà ìkọ́ ọ̀dọ́ àwọn ọmọ àkọ́lá pẹ̀lú ìrẹ́lú. Fúgà bẹ́ẹ̀ ni àti ìjọ ìgbà mi ọ̀dọ́ ìgbà mi. Wọ́n á bẹ sọ̀rọ̀ márìjì ìgbẹ́ ìjẹta ìjọ ìyá ìjọ wọlé láti ní àbá ìjọ tí ó wájú àwọn ìwé wọn. Ee, kí ló fà á? tí àwọn tó ní àwùjọ ní ẹnumárì ọgbọ́n abẹ́ parí lọ́la ní náírà tó mẹ́ta sí ní tó wà mẹ́ta. ọwọ́ abẹ́rẹ́ sẹ́kọ̀ọ́ ní káwọn tó lé ọ̀gá làwọn yẹn tó bá lọ sọ́ni tó dé fún mi gbọ́dọ̀ gan-an kò pé òbí kọ́ kò sí tó lè mú wá ní ẹ̀sùn pé kọ́dà ẹ̀sùn báyìí kọ́ta àwọn máa ń wọn lọ ẹni tó ti máa ojú olóye wọn lọ máa fún ẹni tí èdè ọmọ òwe ẹgbẹ́ tó ti ọmọ ni ẹni tó máa di hàn gbọ́dọ̀ ti gbọ́dọ̀ mi. wàá tẹ́lẹ̀ pẹ́ẹ́sì kankan nínú ẹ̀sìn wọn yálà kọ̀kọ́ ẹni tó máa ń ìfẹ́ ìfẹ́ yàtọ̀ sí ìgbìnà sí ra wọn kọ́kọ́ sí fífẹ́ ìgbìnà ayélujára ẹ̀fẹ̀. ẹlẹ́ẹ̀kejì ààrẹ ẹlẹ́kẹta ọkọ ìyàwó ẹlẹ́kẹrin ọkọ ọmọ bẹ́ẹ̀ nìkan ó lè fi lọ́wọ́ ẹ̀yọ́ òkèèrè fẹ́ẹ̀ tẹ̀lé àwọn. tọ́lá látún àbá àtẹ̀lé esu náà esu bí kóòtù kóòtù yóò rẹ̀ àgbà rẹ̀ nípa tó ti mú àdéhùn àwọn ọ̀sán ọ̀sán. àbọ̀wọ́ ẹgbẹ́ ìmọ̀lẹ́ ọ̀gbọ́n àti méjì níbi ọ̀rọ̀ kéèké kéèmí àyíkú ẹ̀fọ́lọ́. Yẹ́nìwá sáré jẹ́ ní ọ̀pọ̀ náà wà lọ́wọ́ lọ́wọ́. Ṣé ṣé ṣé ìwé ẹ̀sìn ọ̀dọ́ ọ̀fẹ́ sí àtúntò yẹn tí kò dá? Gbogbo ẹgbẹ́ sọ akókè lọ káàrà ọmọ yàtọ̀ tó pé ìyàwó ọkọ̀ ni. Ṣé ìwé ẹ̀sìn ọ̀dọ́ ọ̀wà lórí ọlọ́pàá? Jọ́n lákàtà lẹ́rìí wọ́n mẹ́ra àwọn ènìyàn. inú mi á dùn gan pé ìmọ̀ ìdúgbẹ́rẹ̀ lọ́wọ́ tí mo jẹ́ mùsùlùmí wọ́n láyà á lè sábà tó wọ́n ò lè nínú ẹ̀sìn wa wọ́n ò lè صانعها متى يقضى الإنسان الله ربه عن نفسه قلني حضرت رسول الله صلى الله عليه وسلم في الناس قلت ربما صلى الله عليه وسلم لا نعمل ربما صرف هو يقول عليه من صنع ويقول فقد حمدت علمني المصطفى ان يرد اتكلم عن همنا عن الغل عن الذله في التهديد الواضح ان كان تصدق مني عن الذله وقد كلمه معين في البداية إنه بيجي مع بعضه وإن كي ما قيل الظلم كما قوم كيف kó tún ọgbọ́n wọn wáyà títí títí tọ́ ọgbọ́n mi ó lóyún ọmọ kan kò yẹ kí ọmọ kan lóyún yẹn lọ́wọ́ ó tún wá lóyún yìí tó yẹ kó tọ́pù ọyàn tí ń fún ọmọ yẹn àbíkẹ́ ló tọ́pù ẹ̀ kẹ́kẹ́ ti dé yìí tó wá pẹ́ lórí ẹ̀rọ ìwé ìdè lọ bí ẹ̀rọ ìwé ìwé náà sọ ọ́ rẹ̀ náà lórí ẹ̀rọ ìwé ìwé náà lẹ́sẹ̀ kò dáwọ́ tá a jẹ́ lóṣù àwọn olùrẹ́fẹ́rẹ́sì mú wa pé ókè tí obìnrin tí máa ń fọmọ lọ́yàn lọ́wọ́ ọmọ ẹ̀ ń ọmọ tó tó mẹ́fà ó sáté ní ó ti wọ́n lọ sí kí ìyàwó kó wà ní inú

wọ́n wù ú dára pé sàdídà wọ́n yòókù ìlú ní àwùlẹ̀ àgbàmú bàbá ìyẹ̀kú òkúta. mo ní pé táwọn bá ń ṣe ìtàn báyìí tó máa ń ṣe táwọn ìyàwó wa kó ìtàn báyìí tó lẹ́ẹ̀ صلى الله عليه وسلم كل يربع كل في البيئة في عشان زي الولاد كان النبي صلى الله عليه وسلم سوق الليل قال تعالوا يحدثه عام ايه يفكرني ولا قل ثم سألوه يا جماعة الخير فكان يصور يوم وقتنا بيري بيري من والد صلى الله عليه وسلم اسمه الله عن عبد nípa akpẹ̀lẹ̀ àlàáfù. Ìtọ́pẹ̀ àlù òun ni kí ìyàwó òun ni kí ọkọ kó máa tẹ̀ sí àtọ̀ tí máa ń jọmọ kó dà sí ara ìyàwó rẹ̀ kó wọ́n rẹ̀ tó lè dà sí kó wá yọ. Ṣèpè tó máa yẹ̀ lọ́nà kọ́ńtọ̀mù lónìí. Nítorí kò fẹ́ kó jọmọ. ètò náà ndị ní gba bẹ́ẹ̀ àgbákò lóyún tí wàá tọ́ aláàbò ara tí wàá tó wọn dá àbí aláàbò ara tó ń kó ojú ẹ̀rọ dé mọ́ díẹ̀ ìwọ àsìkò tí ẹ̀kọ́ ti mọ́ tí tó wọn dá ẹni tó wọn tó láti fi òun akọ́kọ́ náà rẹ̀ òun wọn wọn bọ̀ فطلب النبي صلى الله عليه وسلم فقال فقال رسول الله صلى الله عليه وسلم عن الوالد ذلك الوقت القصير الله إن شاء الله يوم الاثنين إليه كتاب الوقت المقيم كيف يقول الوقت هو أمة تعبي توالي ملك inú ẹni pọ̀jù àkéwọ̀ ẹ̀ mọ́lẹ̀ láàyè àwọn onímọ̀ nígbà ní àwọn lábá àwọn lábá wọn ká àwọn máa ń ṣe bẹ́ẹ̀ àwọn máa ń ṣe bẹ́ẹ̀ fún ara rí alẹ́ ní ni ó yọ mọ́ nǹkan táwọn òṣèlú yìí máa ń ṣe tẹ́tí wọ́n rí ọmọ mọ́lẹ̀ nígbà tó ọ̀dọ́ náà mú ọmọ rẹ ọ̀hún ní ọ̀hún ìmọ̀lẹ̀ ní. tẹ́lú àdìsí yìí tó parí yẹbi àwọn méjì ló wà ní àdéhùn ọ̀gbẹ́ yà nípa pé àkọ́kọ́ òun nípa pé ìyàwó wa gbàtí kọ́mọ lọ́nà lọ́wọ́ àyàmà tó máa àbí tó lè máa tó lè lóyún tó bá lóyún sí àkọ́kọ́ ọ̀yẹ̀ tó lọ́yún tó ń fún mi àti tọ́pẹ̀ ẹ̀sìn ní ìfún mi gbà. ọ̀rẹ́ rẹ̀ kejì òun ní àlàáfù nígbà tí ìyẹn sọ́kọ́ pàṣẹ ìyàwó náà tàbí lọ́wọ́ kó yọ abẹ́ rẹ̀ tó mọ́tàlá yìí tiẹ̀ tó ń fẹ̀ tiẹ̀ tó ní àwọn hádìsù míì tó ń sọ̀rọ̀ ẹ̀mí ní àdéhùn yìí tí ìlú bá ní àgbọ̀yọ̀ rárá. Ìjọba ní káfíń bọ̀ wọ́n ti ṣe ìlú bẹ̀rẹ̀ lágbára díẹ̀ nígbà aláàbò. Àwọn bá ti wọ̀ láyé sọ̀rọ̀ ìfẹ̀yìn tó ń bá ti sáwà láyé wá láyé. Àwọn hádìsù tá a sọ yìí gẹ́gẹ́ bí apá wa Bùrẹ́dà Rọ̀ṣùn ọ̀pọ̀ ọ̀hán. Àwọn ọ̀rọ̀ báyìí tọ́ná takókó tí wàá fún hádìsù wa káwọn bẹ́ẹ̀ bí ìgbésẹ̀ mú àyè àti àti ìdàrẹ yìí ó jẹ abẹ takura wọn àti àwọn ọmọdé tàbí àwọn ọmọdé náà wà láàyè òun àmọ́ wa òun àmì ọ̀tá àpá àtọ ní orí nàbíàlà ìpè obìnrin ní ìyàtọ̀ yọ àkọọ́rẹ́ jáde lára wa tàbí yọ òkè وعلى آله وصحابه وسلم عليكم السلام ورحمة الله وبركاته lórí ọ̀rọ̀ ẹ̀ẹ́dọ́gbọ̀n áfíríkà áfíríkà

tí ìlú yóò fún lọ. Ẹ bá lọ́rọ̀ tí ìbámu ẹni tó lórí ẹjọ́ òní. Ìbáwọn ọmọ ìlú yóò fún un àti ilé ìtọ́ bẹ́ẹ̀. Sẹ́yìn àwọn ìtọ́jú tó tẹ̀ láwùjọ àyè. Àwa ayẹyẹ, àwa alánìkọ̀, àwa tá a jẹ́ mùsùlùmí àti bàbá wo ènìyàn, àwa alánìkọ̀ bẹ́ẹ̀. Kìí ṣe pọ́blẹ́mù òfin ẹ̀sìn. Òun tẹ́lifíṣẹ́lí àwọn àwọn àti kẹfẹ́ láwùjọ ẹni tí ń ti gẹ́gẹ́ tí mo mọ tí mo gbá òun ní ọdún ẹ̀rẹ́ tó ń gbé tó ń wáyé tó fẹ́ kọ́kẹ́ àwùjọ lábẹ́gbẹ́ ti ìlú pé kó bèrè kó má ti jẹ pé owó àpò tó lè tó wọlé rẹ̀. Tẹ́lú àwọn àti yẹn ó ó lè jẹ́ láwùjọ àyè òkè àwọn abẹ́gbẹ́ àwọn pàtàwọ̀ àwọn ìlú ìlú míì kí ẹgbẹ́gbẹ́ àwọn ìwọ́n àti ìjọba ìjọba ìjọba lágbára náà tó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọ̀rọ̀ pàtẹ́kẹ́sà ní pé kọ́mọ pọ̀ fún kọ́bí wọ́n àwọn ìgbé ẹni tí ń fa wàhálà fún wa olùkọ́ ọmọ mi pọ̀ yìí. Ṣé àwọn ará pọ́blẹ́mù ni àbẹ́sì ìdílé kàlí ní pọ́blẹ́mù àwọn ní pọ́blẹ́mù ní pẹ́sì ní pọ́blẹ́mù. Tọ́jú àti ìgbésí ayé bẹ́ẹ̀ ni àwọn obìnrin kò sí ẹ̀dá kan tó ní pọ́blẹ́mù láyé. Kò sí àti ìgbésí ayé bọ́lá àwọn tó wọ́n wò tó wọn àwọn táà lò ní tó ṣe wà láwọn náà ṣe so àwọn yóò gbé ní àwọn ìpàdé ìpè yìí tó wọ́n pé àwọn obìnrin nìkan but nítorí jẹ́ abala àwọn ojú omi omi omi tó ń tẹ láàrin mọ̀lẹ́bí ní sàràkẹ́rì àátùmọ̀ sàlàyé lórí ẹ̀ nígbà tí wọ́n ti wọ́n ti wálẹ̀ ìjọba tó lọ kẹrọ. àwọn tí ó jẹ́ kí wọ́n máa rí àbùkù sí bóyá bóyá ánìkè ń ṣe bóyá ọmọ wọn tẹ̀lé lọ́dún kọ̀ọ̀kan wà nínú bó ti wọ́n máa ń wò tó kọ́mọ láàárín àwọn ètò náà àwọn sínú. ẹ̀ẹ́nì ọ̀hún máa fi ojú àbùkù wò pé èyí ń gbé pamọ́ léra báyìí àdúrà láàárín àwọn èèyàn tiwa náà tó jẹ́ ìyàwó tiwa náà tó máa wò pé jípé èèyàn yá fà á tí oyún yẹn ti tètè wá ṣé èèyàn yá fà á ni àbí ọlọ́run ó kọ́ mọ̀ nígbà tí ní ọ̀dọ̀ wa àwọn ọ̀dọ̀ wa ó máa ń pọ̀ sí ìyàn débi pé tí ò pẹ́ wọn èèyàn wá ń rí nínú wọn náà tí ẹ pé ọmọ mi ò pọ́dún kan tó fi ń lo lóye mo ti wá rí nínú wọn ìrẹ́lẹ̀ tó ń súná tí ẹ pé ọmọ pa àwọn ìyàwó tiwa tó ń gbojú bẹ́ẹ̀ tó wọ́n ti wá tẹ̀lé jẹ́ ẹni tó mi èyí tó wá ń dejú là mo ti wá rí nínú wọn tó jẹ́ pé òun gan tó sọ pé lẹ́yìn ojú méjì lòun máa lóyún tó jẹ́ pé níṣẹ́ báyìí ọmọ tó fi láì ó ti lé lọ́dún mẹ́ta ó fẹ́ lóyún báyìí kò rí ní tó yẹ kọ́ ọlọ́run kì í ìyọ̀ǹda fún ṣíṣe kó dẹ̀ fi ẹnu ẹ̀tẹ́ ló mọ fi kan ah, nínú yẹn àìrí ẹ̀sìn náà ni àtọ́jọ ṣe ní àwọn obìnrin tó jẹ́ pé tí wọ́n jẹ́ ẹlẹ́sìn tí wọ́n láwọn fẹ́ ṣe náà bá ẹ̀mọ̀ bóyá ọkọ wọn eh, lọ́la pé wọ́n máa tún mọ́ra wọn ọmọ tó wíìsì ìfọ́tún kan olúbádé wọ́n àwọn ọmọ tẹ wọ́n àwọn ọmọ tẹ̀lé ẹ̀dá ó wà lára àwọn sábà máa ṣàlàyé ló ní àdìsí yẹn tí mo tó eh, eh, tó yẹn àwọn àlàyé bá sábà láti lórí ẹ̀ gbọ́dọ̀ láwọn ẹgbẹ́ ẹ̀ pẹ̀lú gbọ́lọ̀ kòkòkò dára bọ̀. láyé ìṣẹ́lá muhammed sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sẹ́lẹ̀ àwọn abájá mùsùlùmí gbogbo táwọn ọ̀rọ̀ ìgbẹ́rẹ́ gbọ́ ìṣẹ̀lẹ̀ pé nígbà tí wọ́n bá tó ṣẹlẹ̀ jẹ́ àyàlẹ́ kí ni ní hassan káyà ní káyà ní adáàlú ìgbéni ṣé ná ásà ní. kí láwọn tó wọn àwọn ènìyàn ti wọn. alhassan ọmọ ayé nítorí ọmọ bàbá muhammed sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ni òṣèlú náà ọmọ ẹ̀ náà ní fatima ayélujára àwọn méjì tó yé tètè sí i èyí tẹ́ ẹ̀mọ́ ọmọ ọmọ ẹni tẹ́ ẹ̀tọ́ bí i látàrà tí ó dá ọmọ ti lọ àmọ́ ó kéé ti àwọn ọjọ́ jẹ́bẹ̀ lánàá tó ilé rẹ̀ kárí kó rí àwọn sọ́kọ́ jẹ́bẹ̀ lánàá ni tó kápẹ̀ ṣe ní mọ́ ètò ìkò ráì àwọn kan ẹnìkan já sáàlì ẹnìkan tó ṣe òsì tó kú bẹ́ẹ̀ ọba àkókò ìdí ọ̀dọ̀ náà sáàlì wọn kò sọ pé àkókò ọdún àwọn yóò fi ṣe gbèsè ni o. wọ́n á ń lọ bà wọ́n kọjá àlàfo tí bẹ́ẹ̀ láàrín àwọn ẹgbẹ́ ìdíwọ̀n ìdánilẹ́gbà ti dáhùn àwọn sọ̀hábà tí wọ́n ń ṣe ìtẹ́tẹ́ rí áṣà lẹ́yìn lórí ẹ̀ òun lápẹ́ ní àdé kíláàrí áṣà àníbi ìdájọ́ lẹ́yìn kò sọ́kún lórí ẹ̀ ó lóun ìtàn lẹ́gbẹ̀rẹ̀ yìí ó lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tó gbọ́dọ̀ sí yàrá ń kàlẹ́ ìdíyẹ lọ ní ọ̀la ìgbàgbọ́ ní àgbẹ̀rí dáadáa ní òun yẹn so nǹkan ti awasa awasa ń dáwùjọ ọ̀la ìwà ní problem èyí tó sọ fún ìtẹ̀sẹ̀ ẹjọ́ náà bá pápẹ́ẹ̀tì ní tèmi kò sí ìbẹ́ni ìjọba bá ti wọ́n ti mọ láìpẹ́ wọn ó ní gọ́ọ̀mẹ̀ntì ó ní bá ti sọ̀rọ̀ àríwá sára ó ní bàlá ẹ̀kọ́ ó ní bá ti sọ fúnra ẹ̀wọ̀n ìgbóná jẹ́ ẹgbẹ́ ó ní ìgbà yẹn mọ́bí sọ́ kó bẹ̀rù rẹ̀ ó tún wá dúró nílé ìwà níbi kí lọ́ọ́ ìjàrá àdúgbò ẹ̀ ní sáré ìjàrá àdúgbò tẹ́ńtẹ́ yóò ti fi lọ́ní èèmọ́ tó ti mọ́lọ́dọ̀ sí àníbi ló jẹ́ àníbi ni kò jẹ́ so àwọn náà ń dáwùjọ ọ̀la ẹ̀ àwọn ìmọ̀lẹ́ tó fẹ́ ọ̀tá jẹ́ mùsùlùmí àwọn à ń fi ajé ara ní àìdánwò lè wà yìí à ń fi ajé ara ní torí ẹgbẹ́ rẹ̀ tó láyé inú mùsùlùmí gẹ́gẹ́ ó wá ní pọ́blẹ́mù pé èmi máa ó wọ àbíwá adé tó bẹ̀rẹ̀ àwọn èdè sọ púpọ̀ ó wá wọ́n tó ń sùn lápá ìwá but sí pọ́ọ̀lẹ̀ àwọn ọ̀dọ́ sábà jẹ́ mùsùlùmí àti òkúta ọgbà èyí ìsìlámù wa ìsìlámù àti pápẹ́tì ló yẹ ọ̀run yẹn ní ìwọ tó bá ti ní wọ́n gbà lọ́wọ́ rẹ ní máa tí ò ọ̀run yẹn ní ẹgbà lọ́wọ́ rẹ ọ̀run tó bá ti ní báyà mú wá máa tí ní kí wọ́n jẹ ọ̀rẹ́ tó abẹ́rẹ́ ọba nìkọlá ó tún àwọn agẹgẹ ìta àkọ́kẹ́ náà pé wọ́n bá lọ àwùjọ kọ́ àwọn làǹtà àwùjọ ó tún àwọn agẹgẹ ó tún wà sí tó àti tún wà sí àwọn ẹgbẹ́ ìpèsè pọ́blẹ́mù àwọn àkàní pọ́blẹ́mù sàmúwà mẹ́tò wà sí lórí kárẹ́tìlánì àyẹ̀wò àpá àpá ó ní kí mo jẹ́ àká àká àká ló dìde àti dìde wọ́n tó bá fẹ́ yà tó fẹ́ yà ní. tó pírọ́blẹ́mù ní ọ̀dọ̀ wa ló ti wá kọ́lọ́mù bá balẹ̀ tó la ó ti ká lágbóyè ẹ̀sùn wa tó bá ti lágbóyè ẹ̀sùn wa gbólé òkè tẹ ọlọ́run bá lápàdà àti lórí ẹ̀jẹ̀ ògbà.

kálukú ló nínú pírọ́blẹ́mù kálukú yìí tó èèmọ̀ ló ń gbà lọ. òun ló jẹ́ pé àwọn àìsàn tó ń bẹ́ẹ̀ pé àwọn ní máa ń gòkè máa wà. nígbà tí ó rí ọjọ́ wọn tó tọ́gbẹ́ mẹ́rin tó yẹ ju ààrẹ kó bí òun sáfẹ́ ojú káwé òkè òkun. káwá ti sọ tààrin tí ń rí àárín ọmọ ìtọ́jú sábà kó wà lọ tí ń rí àárín ọmọ. kò sí ẹ̀dá kan láyé tí ó fi ní pọ́blẹ̀mù pọ́blẹ̀mù ó kàn máa yàtọ̀ àmọ́ pé àládà ọ̀rọ̀ àdúgbòrẹ̀ kò sí pé inú rẹ̀ níbàjẹ́ láyé ọbẹ̀ di ọbẹ̀ di gbọ̀ nínú nù ọbẹ̀ di gbọ̀ nínú nù sáfẹ́ gbọ̀ nínú. àwọn àbújẹ nígbà ó lọ àwọn náà ní fúkọrọ gbogbo ọmọ yẹn pátápátá àtolówó afúkọrọ òde wa nínú ìpínlẹ̀ ọbẹ̀ ní fúkọrọ ẹni tó ní ìyẹn lẹ́nu tí يعني yá inú lọ sí òní ìwé ẹ̀rọ ọ̀sọ́jú sọ̀rọ̀ àwọn akúndà ìwọ̀n àbí وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته